أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شر الحمد لله الحمد لله بنعمته تتمه الصالحه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونعوذ بالله من ذلك إخوة الإيمان أيها المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kẹsì ọlọ́run ọba tí adúpẹ́ fún ọlọ́run ọba tí ó mọ̀ọ́mọ̀ tí ó ṣe wá ní mùsùlùmí adúpẹ́ fún ọlọ́run ọba náà atọ́rẹ̀kẹ́ àti ìgẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tó ṣe wípé ọlọ́run ṣe ní òjíṣẹ́ gbẹ̀yìn anábì tó ṣe wípé lẹ́yìn anábì mi ò ní dé mọ́ ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá nẹ́bí náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àti à ń tẹ̀lé erépa òjíṣẹ́ ọlọ́run bá náà títí dijọ́ kan yawma la yanfa'u malun wala banun ń ta ní òní wúlò ènìyàn ìkankan òní wúlò ń bẹ illa man atallaha bi qalbin salim àyàfi ẹni tí ọlọ́run bá fún ní ọkàn àlàáfíà àfi ẹni tí ọlọ́run bá àlékè ọlá tó bá ṣe ní mùsùlùmí àwa ọlọ́run àìní má ṣe islam wa mọ́ ọlọ́run má fi ṣàdánwò fún wa ọlára haula wala quwwata illa billah lénìí pẹ̀lú ògo ọlọ́run ọmọ ìyá wa kan ni ọlọ́run ọba àlékè ọlá tí ó ní kí wọ́n lékún ní ọdún àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tún wá kádàrá wípé wọ́n ń lé nǹkan kan láti bí ọdún tó ti pẹ́ àmọ́ ọlọ́run bọba àlekíọ́lá ó wá jẹ́ kíkiní náà ojú ó bọ́ sí i àìmọye ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n lé tí wọ́n ti jákulẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ kí tí wọ́n ó rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó bọ́ sí i inú wọn wá dùn wọn ni ó wu àwọn kó jẹ́ pé èyí tí àwọn ò fi kó àwọn èèyàn lọ sí club house pé ah, ẹ máa mutí sí mi lọ́rùn ẹ máa jẹun sí mi lọ́rùn ẹ máa ṣayé sí mi lọ́rùn gbogbo ohun tẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe ní ti fàájì ẹ máa ṣe sí mi lọ́rùn mo ṣe tán láti sanwó ẹ̀rì ṣùgbọ́n ó pé à ah, ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo kí màmá wa in fact i am extremely happy for seeing her in this kind of program màmá wa àjọkẹ́ yusuf ọlọ́run kọ́ mọ́ṣà bá ṣe dáadáa fún yóò alàlá haúlá wàlá quwwata illa wa alaikum salam wa rahmatullahi wa barakatu inú mi dùn púpọ̀ láti rí yín ọlọ́run kọ́ mọ́ṣà bá sẹ́yìn lẹ́sàn olóore alàlá haúlá wàlá quwwata illa náà ni Hajiya Kudrat Kẹ́mi Arógundádé Hajiya Kudrat Kẹ́mi Arógundádé nílùú London lọ́hùn ni wọ́n wà wọ́n ní inú wọn dùn púpọ̀ àwọn fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run and at the same time òní ni ọjọ́ bí wọ́n bọ́ sí ó sì wu àwọn kó jẹ́ pé àdúrà làwọn ó ṣe torí pé pẹ̀lú dídébi táwọn dé yìí náà kì í ṣàgbára wọn ṣùgbọ́n ọlọ́run ọba àlekí ọlá ló mọ̀ ọ́n mọ̀ ló jẹ́ káwọn ó débẹ̀ ẹ̀rí ọpẹ́ ni hamudan wa ṣúkúrán sírran wa jaharatan hamudan wa ṣúkúrán. سرا وجهرة لله رب العالمين حمدا وشكرا lórí àjíà wa Kẹ́mi Kudrat Arógundadé حمدا وشكرا سرا وجهرة حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين حمدا وشكرا lórí ilé wọn lórí iṣẹ́ wọn lórí gbogbo nǹkan wọn lórí à ń sọ̀rọ̀ lórí hajia Kudrat Kẹ́mi Arógundádé tí wọ́n jẹ́ ìyàwó bàbá wa Alhaj Abdul Hafiz Ọládipúpọ̀ Arógundádé abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hamudan wa ṣukuran sirran wa jaharatan hamudan wa ṣukuran sirran wa jaharatan. lillahi rabbil alamin hamdan wa shukura ọlọ́run bá tí ò jẹ́ kẹ́yìn fi kú lókìkí ti nítorí pé òkìkí elomi ó bá kú tó jáde ọlọ́run tí ti ó rí wa shukura wa jaharatan wa shukura wa jaharatan. lillahi rabbil alamin hamdan wa shukura olúwa ó ṣe olúwa ó ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ó ṣe Allah olúwa ó ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ó ṣe ajakẹ́mi olúwa ó ṣe olúwa ó ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe Allah olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe àní olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe. ìgbà tẹ ẹ mari àìmọye ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ fọwọ́sọ àgbẹ̀ mo fún lọ́dún kan márèjì náà ti tú ìpèsè ìbálòpọ̀ dáadé ni ọdún kan yóò ti dàrú ṣùgbọ́n lè ní ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn kọmọdàrú ojúmọ́ tọ̀tà olúwa ò ṣe é olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ ìgbà olúwa ò ṣe alá olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ ìgbà olúwa ò ṣe ẹ́ ebi ìyá rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ a máa wo bí ó ṣe tọ́jú àwọn ọmọ rẹ̀ tí ò ní kú mọ́ lọ́wọ́ ọba tí ò jẹ́ kí kankan náà àwọn ọmọ yín ó kú mọ́ yín lọ́wọ́ ọba tí ò jẹ́ kéyìí tẹ́ ẹ wò ó kú mọ́ yín lọ́wọ́ ọkọ̀ ò kú mọ́ yín lọ́wọ́ ẹ gbúrò ẹ gbúrò aburú sáwọn aráalé yín olúwa ò ṣe é olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yín gbà olúwa ò ṣe ọ̀rọ̀ yín tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sí tó ju ọpẹ́ lọ lẹ́yìn pé ká máa dúpẹ́ fọlọ́run àfáà ẹlẹ́kọ̀ọ́ ó ní wàláwó kánẹ́lì wàláwó kánẹ́lì àlùfù olè sani wà máa kàfà lè ṣókèrè lè láàyè èdè àdáni bí mustapha wàláòkànálì láòkànálì láòkànálì wàláòkànálì wàláòkànálì alifu olùsàní wà máa kàfà lè ṣókèrè lè láàyè èdè àdáni bí mustapha àfáàní wàláòkànálì ìbáṣe wípé mo ní alifu lisan kí n ní a thousand tongue láti máa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wà máa kẹfà kò tí ì tó láti láti máa dúpẹ́ oore tọ́lọ́run ọba ṣe mélòó la fẹ́ dúpẹ́ nínú oore tọ́lọ́run ọba ṣe ṣóore yìí ni àbẹ́ yìí ajá ajá kẹ́mi ṣé yìí ni àbẹ́ yìí tá a ẹ̀yin náà ẹ wo practical example ẹ wo ohun tá ń jẹ bó ṣe ní sweet aroma tó ẹ wá wo ohun tá à ń yà ṣé ohun tá ń jẹ là ń yà ni ẹ pé ó tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi rabbil alamin ẹ̀rí ẹlòmíì pẹ̀lú ọlọ́run fún wa ní ẹwọ́n ní ẹni tí ò bá mọ pẹ́ẹ́dú kó lọ sí hospital ìtọ̀ tí wọ́n ń tọ̀ ń rọrùn ìgbẹ́ tí wọ́n ń yà ní rọrùn ẹlòmíì ò mọ̀gbà títọ̀ ń jáde ẹlòmíì ò mọ̀gbà tígbẹ́ ń jáde lára rẹ̀ ọba tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ni lọ́dọ̀ ọlọ́run atẹ́gùn tí wọ́n ń fi símú tó ń mí símú tí ò ní ọlá lẹ́lòmíì sanwó ẹ̀ lọ́spítà owó lẹ́lòmíì fi ń gbatẹ́gùn ọba tí òjò orí bẹ́ẹ̀ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe alá olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò onílàákà ẹni máa dúpẹ́ fọlọ́ wọlọ́hìn onílàákà ẹni máa dúpẹ́ ẹni tó bá mọ ẹni tó bá mọ rírì ọlọ́run yóò dúpẹ́ fọlọ́run púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan rò pé ibi tẹ́ ẹ délé ni ẹ ní débẹ̀ torí ẹ olórin kan ó ní ẹ ìgbà tí mò ń jẹun láláì lẹ́ran ẹnìkan kò rí mi kò sẹ́ni tó lè rí ọ nobody attaches himself or herself to an unsuccessful person that's impossible kò sẹ́ni tí ó attach ara ẹ̀ mẹ́ni tí ó wà successful ẹni tó bá ti wà successful náà láyé máa attach ara wọn mọ́ oníkálukú ní yímú nígbà tẹ́ ń lọ ìlú èbó ń jọ́ kínní àgbẹ̀ ẹ má dà lóhùn ó tó deport ah, ọdún kejì ọdún kẹta àwọn ọmọ deport dà pé ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ máa ń yà wá lẹ́nu bọ́rọ̀ yín ó ṣe máa yọ̀tá lẹ́nu nù wallahi alazim bọ́rọ̀ yín ó ṣe máa yọ̀tá gbogbo tá rò pé ẹ̀ní ṣe ẹ̀ sì máa ṣe pẹ̀lú ògo ọlọ́run olúwa ò o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe alá o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìí gbà olúwa ò ṣe ọlọ́run bá tí ò jẹ́ kẹ́ sunkún lórí ẹnì kankan títí dọjọ́ òní tọ́lọ́run tẹ́mi yín sí tí ìṣe inú ààrẹ lẹ́wà tẹ́ẹ̀sì inú ààrẹ it is not easy to be a successful nurse ká ní ní UK ọlọ́run tún wá endorse ẹ̀ ó tún wá ṣe yín bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà pẹ̀lú lára kókó fẹ̀fẹ̀ pẹ̀lú gbogbo ntójú yín rí síbẹ̀ ọlọ́run wọ́n padà wá stamp pé you are a registered nurse ìyún lọ́tọ̀ gan ó tó ń tẹ́mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sí pé olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ mi gbà ẹ̀yin kẹ́ mọ kọ́ fúnra yín bẹ́ẹ̀ àwọn ọmọ wa kọ́ fún pé olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yín gbà olúwa ò ṣe alá olúwa ò ṣe o ibi tó gbọ́rọ̀ yìn gbà olúwa a ò ṣe ọ̀tá kò sí kò sí ẹni tó fẹ́ kéèyàn ó ṣoríire láyé wà láìkùá kò sí ẹni tó fẹ́ kéèyàn ó ṣoríire láyé ó dìgbà tí lẹ́yìn òbí èèyàn ìgbà míì gan àwọn òbí míì wọ́n tún wọ́n tún dúró against àwọn ọmọ wọn ṣùgbọ́n àwọn òbí tí yóò rí bẹ́ẹ̀ torí mo rántí dáadáa pé lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run àti alájà wa Rizqat Junaid ló gbé mi débi tí mo délé ní àti àwọn wàláì torí pé advice tí màmá fún mi ń jọ náà ni mo tẹ̀lé náà ló ń wúlò fún mi títí dìsìn nígbà tó alájà rí pé over four years mo fi ń ṣe admission tí mi gbá afáwá ètò òfin try èlé wàláì àfi bí pé wọ́n fàṣẹ sẹ́nu bí mo ṣe try ẹ̀ báyìí lọ́wọ́ kan náà ló sì wọlé ẹ̀rí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí ẹ kọ́ lẹ́ni re bí ọlọ́run ò sì jẹ́ kẹ́ relent lórí àwọn tẹ́ ń ṣe ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó pọ̀ ẹ jẹ́ kó pẹ́ yín ó pọ̀ torí pé ẹlòmíì ọmọ wọn kí àkú ìṣì níjọ́ wo ló dé lu yìí àwọn tá a ti wà ń lu ẹ mọ̀ pé ẹ̀yìn sì tún mèèbó fọ̀ dáadáa jùlọ àwọn tá a wà ń bí lọ níjọ́ ló dé àwọn tá ti wà ń bí gan for years àríṣe ìtẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń sáré fún tán ti dé ṣáájú yín táwọn òríṣe ilẹ̀ yìí ṣe nírọ̀rùn yìí àmúdá wa ṣúkúrọ̀ sí rọ̀hún àjàràtàn àmúdá wa ṣúkúrọ̀ sí rọ̀hún àjàràtàn lillahi rabbil alamin àmúdá wa ṣúkúrọ̀ kí ọ̀rọ̀ ṣe wá sí díẹ̀ kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ṣàdúà ṣùgbọ́n kó tó di pé àá bẹ̀rẹ̀ sí ẹjẹ́ ṣe wá sí díẹ̀ ẹ̀rí pé ọlọ́run sọ fún ẹ̀nàbí wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wà lánàá bí wọn lakum bi shay'in a máa dá yín wò mo kí ọ̀gá mi sheikh ridwanullah abọlọrẹ láti ìlú amẹ́ríkà lọ́hùn wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ahlan sheikh ọlọ́run a máa dá yín wò pẹ̀lú oríṣiríṣi àdánwò ajé akẹ́mi arógundádé ẹ̀yin náà ẹ wo oríṣiríṣi àdánwò tọ́lọ́run ti gbé yín tẹ́ ẹ ti ń kojú láti jọ ẹ ti lọ ìlú èbó kẹ́ẹ̀tì ẹ̀ tó lọ gan nígbà ẹ wà nàìjíríà ẹ wo orú àdánwò tọ́lọ́run gbé kàn yín nígbà ẹ tún dán ẹ wo orú àdánwò tẹ oríṣiríṣi àdánwò ẹni ọlọ́run sọ fáwọn ẹbí wa muhammad sasalam kó tó di pé ọlọ́run wa ìdíbù ìbẹ̀rọ ọ̀hìnmá rọ́bù bíkẹ́lìmá tí ń fàtàmọ̀hún wa ìdíbù tààlà ìbẹ̀rọ ọ̀hìnmá rọ́bù bíkẹ́lìmá tí ń fàtàmọ̀hún fàtàmàún kọ́lá iní já ìlúkà lìnàásì ìmáàmà kọ́lá iní já ìlúkà lìnàásì ìmáàmà. ọlọ́ni rẹ̀ ànábì ká tó fi Ibrahim ká tó fi ṣaṣáájú ìjọ Ah, mò ń fi eléyìí mò fi ń kí ah, Sheikh ah, Ridwanullah Abọ́lọ́rẹ́ Ibrahim ọlọ́run ní ká tó ń fi Ibrahim bàbá ńlá wa ká tó fi ṣe aṣáájú ìjọ ọlọ́run ní a ti gbé ọ̀pọ̀lọpọ̀ àdánwò lọ́ba gẹ́bí ajé àwọn akẹ́mi Kudrat bẹ́ẹ̀ náà ṣe oríṣiríṣi àdánwò ọlọ́run ṣùgbọ́n kò gbogbo yẹn ọlọ́run torí pé ó dúró tì ọlọ́run kọ́ra ìní já ìlú kẹlí náà sí imam ọlọ́run torí pé àwa fi ọ́ borí gbogbo ẹ̀ náà ìní já ìlú kẹlí náà sí imam àwa fi ọ́ ṣe olórí gbogbo ayé. ẹ̀rí pẹ̀lú bẹ́yìn náà ṣe gbò bẹ́ẹ̀ ṣe yẹ pẹ̀lú gbogbo àwọn àdánwò tó yọ lọ́nà ó yá àsìkò tó nìsín tó borí ẹ̀ torí pé fa inna ma li usri yusra lẹ́yìn ìnira ìdẹ́kùn ní tẹ̀lé pẹ̀lú àwọn ọ̀gá nínú ẹ̀ ìbẹ̀rù fẹ́ ṣe nǹkan ó ha eh, ṣe yóò ṣe ṣe báyìí míì á fẹ́ bi dán wò wà anfus kódà a lè jẹ́ kẹ́mi rẹ̀ ó dínkù wà samarot kódà tó bá gbin nǹkan in tó expect ó lè má rí àmọ́ wọ́n bá ṣìrì sọ̀bìrì ẹ lọ mọ fáwọn onísùúrù nírò dùnú ètò gbẹ̀yìn débi tẹ́ ajé akẹ́mi arógúndádé kò ju sùúrù lọ gbà ní kíní iṣẹ́ ọwọ́ mi gbúdọ̀ tẹ́ pẹ̀lú in tí ó máa ń kọ́kọ́ tẹnu wọn jáde ni pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run náà láti padà sí ọlọ́run ulaika alayhim salawatu min rabbihim wa rahma ẹ̀rí gbogbo àwọn tá à ń sọ yìí blessing àwọn ọlọ́run yóò mọ̀ sọ̀kalẹ̀ tí wọ́n lórí àti mercy àwọn ọlọ́run fa ulaika humul muhtadun alhaji abdulhafiz ọládipúpọ̀ arógundádé ló ń jẹ́ kí ọ̀rọ̀ yín ó mọ rí bí ti rí sùúrù tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ wà ń lé òun náà lọ́lọ́run fi tu ọ̀rọ̀ yín bó ṣe tó ọlọ́mọ wa gba sùúrù náà lọ́wọ́ yín happy birthday to you allah happy birthday to you many many happy returns happy birthday to you ajé akẹ́mi kudrat arógundádé. Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Many, many happy returns. Happy birthday to you. Bàbá Alhaj Abdul Hafiz Ọládipúpọ̀ Arógundádé wọ́n ní kí akímọ̀mọ́ wa Ajiya Kudra Kẹ́mi Arógundádé wípé Happy birthday to you, Allah. Happy birthday to you. Many, many happy returns. Happy birthday to you. Bàbá wa láyé pé lọ́hùn. Bàbá wa láyé pé lọ́hùn báyé pé ṣe jìnnà tó ná ṣe ríǹgì mi pé Abdulhakeem bá mi ṣàdúrà fún ọmọ mi lónìí pé bàbá wa Nurain Junaid Alhaji Nurain Junaid bàbá láyé pé one. Bàbá ní ká ṣàdúrà fún Hajia Kemi Kudrat Arógundádé wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. Alájà wa God tonight Màmá Láyé pé two Alhaja God tonight Màmá Láyé pé two wọ́n ní ká ṣàdúrà fún màmá wa Hajia Kudrat Kemi Arogundade wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you Allah. Uh, from your siblings as well látọ̀dọ̀ gbogbo àwọn ah, ọmọ eh, àwọn ẹ̀gbọ́n yín àtàwọn àbúrò yín àwọn ọmọ ìyá yín látọ̀dọ̀ ah, olórí àkọ́kọ́ káfàtà ajá subiat owó bọ̀ ìyá farida wọ́n ní ká kí màmá wa hajia riscott kẹ́mi arógundádé wípé happy birthday to you allah happy birthday to you allah many many happy returns happy birthday to you. ó bọ́ sí olórí ẹbí asheik ismail adeniyi junaid abu, al, abu alim. Hey minister of clinical affairs mo gbé pamọ́ mi fẹ́ gbé jáde olórí ẹbí oríò sheikh ismail adeniyi junai wọ́n ní ká kí mọ̀mọ́ wa hajj akudrat kẹ́mi arógundádé wípé happy birthday to you allah happy birthday to you allah many many happy returns happy birthday to you àti ajia muniat yetunde elégbèdè láti ìlú Canada lọ́hùn ìyá Mubarak wọ́n ní kákí àjíà Kudrat Kẹ́mi Arógundádé wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. The uh, the last but not the least in the family Idiat Ọláìdé Sheriff èmi máa ń dápè ní CNN láyé john ah àwọn eléyìí they can talk for Africa they can talk for for for the whole world wọ́n ní ká kí ajia Kẹ́mi Kudrat Arógundadé wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. Ah, bákan náà àwọn ọmọ yín àwọn ah, ní ká kí yín o láti ọ̀dọ̀ Farida Arógundádé wọ́n ní ká kí Ajia Kudirat Kẹ́mi Arógundádé wípé mọ́mì happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. ẹ̀rí Ajia Kẹ́mi Kudirat Arógundádé ọ̀rọ̀ wọn fọ́nì we are birthday mates èyí náà ni birthday tèmi náà ètò tí wọ́n á fọ́nì sí mi ni pé first child wọn náà orúkọ kan náà látúnjọ sọ ẹ̀rí Faiz Arógundádé ó ní ká máa kí Hajia Kudrat Alógundádé wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you Faiz Arógundádé ó ní ká kí màmá wa Hajia Kudrat Kẹ́mi Arógundádé mọ́mì wípé happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. Faik Faik Arógundádé náà Faik Arógundádé oníkàkí mọ́mì ajá Kudrat Kẹ́mi Arógundádé wípé mọ́mì happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you Allah happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you. Bákan náà Fadil Sheikh Fadil ó ní ká kí ajia kẹ́mi kudrat arógundádé mọ́mì wípé happy birthday to you allah fọ́dúlù kí yóò ajá kẹ́mi arógundádé happy birthday to you allah many many happy returns happy birthday to you allah happy birthday to you allah happy birthday to you allah many many happy returns happy birthday to you Allah abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hajj akodra kemi arogundade as a qualified nurse Ọlọ́run bá tí ó gbé yín débẹ̀ Ọlọ́run ní yẹ̀yìn sá o ọlọ́la haola wàlá kòwàtà ìlàbílà nísìnyí a ṣàdúrà fún yín pẹ̀lú ògbó Ọlọ́run a sì ké suratu yasin àti suratul mulk pẹ̀lú ògbó Ọlọ́run ká tó fi àwọn àdúrà tí ó tẹ̀lé kí a tó fi ilé a máa ń dúpẹ́ lọ́dọ̀ yín ọpẹ́ ni kò sì kò ní jọpẹ́ lọ láéláé ẹnu ọpẹ́ yín ọlọ́run sì ní jó ka láéláé gbogbo àwọn olólùfẹ́ yín pátá ọlọ́run ó ṣe wọ́n dáadáa ọlọ́run ó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ṣe ń tọrọ fún yín ní ti dáadáa yìí ọlọ́run jẹ́ kó má wọn náà ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà gbogbo lé láti ọ̀dọ̀ màmá wa bàbá wa Noreen Junaid àti mama wa alhaja riskon junaid wọn kí yín pé ọlọ́run jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyò bákan náà àwọn ẹ̀gbọ́n yín àtàwọn àbúrò yín látòrí ajá subiat owóbọ̀ sheikh ismail adeniyi muinat yetunde elegbede ide atọláide sheriff cnn gbogbo wọn kí yín pé happy birthday to you uh, uh, uh, long life and prosperity and may you continue to shine brightly like a diamond in the sky bákan náà gbogbo àwọn ọmọ yín látòrí. Farida Faiz Fahik Fadil mo láìkì síríìsì yẹn láyé Farida Faiz Fahik Fadil gbogbo wọn ni wọ́n kí yín pé a happy birthday to you many happy returns, long life and, and prosperity, and may you continue to shine brightly like a diamond in the sky. Inshallah. So, pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́ngbà tá a bá parí kíké àyà Al-Qur'an, a tún kọjá sí àwọn nǹkan tó kù abẹ́lọ́ọ̀ba èyí tí à ń ṣe léni ọlọ́run kó mọ́ṣà gbà fún wa ìyá wa hajj akudrot kẹ́mi arógundadé ọlọ́mọṣà jẹ́ kẹ́mi yóògùn o ọlọ́mọṣà jẹ́ kẹ́mi yóògùn o má jẹ́ kí wọ́n fi kú má jẹ́ kí wọ́n fi polongo kìkì yín o ọ̀làlà haola ọ̀làkùátà ìlàbìlà àwọn ọmọ yín ọlọ́mọ ṣe wọ́n ní gíláàsì ìbànújẹ́ àwọn ọmọ yín ọlọ́mọ ṣe wọ́n ní gíláàsì ìbànújẹ́ kádàrà burú ọlọ́mọjọ kò lè yín lórí àtẹ̀yìn àti bàbá wa hajj abdulhafiz ọládipúpọ̀ arógundadé àárín ọlọ́mọjọ dàrú àárín ọlọ́mọjò dáa ìfẹ́ tó wà láàrin ọlọ́mọgbà kúrò ń bẹ̀ láíláí ọlọ́lá haúlá wàlá kúwọ́ta ìlà bìlà abẹ́lọ́mọba gbogbo àwọn ọmọ yín pátápátá gbogbo àwọn ọmọ yín pátápátá ọlọ́run kó ṣe wọ́n lọ́mọ àríwò ṣọpẹ́ dú ọlọ́run gbogbo ń tá à ń tọrọ fún yín ní ti dáadáa yìí ọlọ́mọṣẹ́ àjẹ́ orí bẹ́ẹ̀ o ọlọ́mọṣẹ́ àjẹ́ orí bẹ́ẹ̀ o ọlọ́mọṣẹ́ àjẹ́ orí bẹ́ẹ̀ o ọlọ́mọṣẹ́ àjẹ́ orí bẹ́ẹ̀ o mọ́ṣẹ́ àjẹ́ orí bẹ́ẹ̀ ju bá a ti tọrọ fún yín lọ ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà àbílà àwa bẹ lọ́wọ́ ọba àlékí ọlá fún yín gbogbo bí tí ẹ̀rọ kan rẹ sí ọlọ́run jẹ́ ẹ̀rọ orí ń bẹ̀ gbogbo bí tí ẹ̀rọ kan rẹ sí ọlọ́run jẹ́ ẹ̀rọ orí ń bẹ̀ ọ̀làlà Ah, abẹ́lọ́wọ̀n ọba àlékíọ́lá àti ilé àtọ̀nà yín ọlọ́mọjọ dàrú láíláí ọ̀làlá haúlà wàlá kúwàtà ìlà àbíláì àwọn abẹ ọlọ́run bàbá àlékiọ́lá ẹnu ọpẹ́ yín ọlọ́mọjọ kan láíláí ẹnu ọpẹ́ yín ọlọ́mọjọ kan tẹ́ ń dúpẹ́ lé lórí ọlọ́mọ fi bà yínú jẹ́ ọ̀làlá haúlà wàlá kúwàtà ìlà àbíláì àwọn abẹ ọlọ́run bá lẹ́yìn gbogbo àwọn àdúrà tá a ṣe àgbéga àgbéga oníkọ́lọ́run kó máa ṣe fún yín o àgbéga àgbéga oníkọ́lọ́run máa ṣe fún yín àgbéga àgbéga oníkọ́lọ́run máa ṣe fún yín ọ̀làlá haúlà wàlá kúwàtà ìlà àbíláì hajj Kudrat Kẹ́mi Arógundádé ẹ kú ọjọ́ bíi tòní Ọlọ́run ní fi eléyìí Ọlọ́run ní fi ṣàṣemọ́ fún yín o ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ lórílẹ̀ ayé láyà àti láyè ara yín ọlọlá haula wàlá kúwàtà illa billah a'udhu billahi rajim bismillahir rahmanir rahim yasin wal qur'anil hakim innaka laminal mursalin ala siratin mustaqim تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي اذكر فهم مكمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون انما تنذر من اتبع ذكر وخشى الرحمن بالغيب فبشروا بمغفره واجر كريم ان نحن نحيي الموت ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون اذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا مسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا ما لا يسألكم أجرا فهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يردني الرحمن بدون لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون كلا ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جود من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة وهيئناها وأخرجنا منها حبا فمنه يعقلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآيات لهم الليل نسلخ من النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عن الجن القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا ليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذرية في الفلك المشحون وخلقنا له من مثله ما يركبون وإن نشاء نغرقهم فلا صريخ لهم ولا منقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم أو وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آيات من آيات ربهم إلا كان عنها معرضين وإذا كيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا نطعم من لا يشاء الله أطعمه إن أنتم إلا في الضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يقسمون فلا يستطيعون توصيتهم ولا إلى أهلهم يرجعون ونفخ في السور فإذا هم من أجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا مهترون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شكل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون لهم فيها فاكهة ولا ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن يعبدون هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على عينهم فاستبقوا الصراط فانا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون وما نعمر ننكسه في الخلق فلا يعقلون وما علمناه شعرا وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحيق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا نعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوب ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند مهدرون فلا يحزنك قولهم إن نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نتفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال ما يوحي العظام وهي رميم قل يوحي الذي ينشاها ولا مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاقدار نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بل هو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون اللهم امين اللهم امين اللهم امين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا فكذبنا وقلنا ما نزل الله من شيء أو أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض دلولا فامشوا في مناكبها فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور آمنتم من في السماء أن يكسب بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبة فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدا أهدى من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشاكم وجعل لكم سمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وكيل وكيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله فمن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في الضلال المبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم فمن يأتيكم بماء معين اللهم آمين اللهم آمين اللهم آمين أكتو شيء àdúrà تياتي فيتي ti fi tì torí pé a ṣe máa ṣàdúrà méjì kan à ń bá wa lórí ètò tí à ń ṣe lọ́wọ́ ètò tí à ń ṣe lọ́wọ́ òun náà ni à ń bá ìyá wa Hajiya Kudirat Kẹ́mi Arógundádé à ń bá wọn dúpẹ́ lọ́lọ́run lórí oore tọ́lọ́run ṣe fún wọn àti pé òní náà tún ní ọjọ́ ìbí wọn àwọn wa ní àwọn òní club house kan táwọn ń lọ o àwọn òní tree kan táwọn ń lọ o ju pé ká bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ náà la sì ń bá wọn dú olúwa ajá ó dára Hajiya Kudirat ọlọ́run jẹ́ òrọ̀rùn o olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò lé ayé yìí ní rọrùn olúwa jẹ́ ó dára àmín olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò lé ayé yìí ní rọrùn olùwàjà ò dára àmì kò ní dàrú fún yín àmì kò ní bàjẹ́ fún yín àmì kò ní dojúrú fún yín àmì kò ní bàjẹ́ fún yín àmì ṣètò lé ayé yìí nírọ̀rùn olùwàjà ò dára àmì olùwàjà ò dára ọlọ́run jẹ́ òrọ̀rùn ajá kẹ́mi arógúndádé olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ òrọ̀rùn ṣètò lé ayé yìí ní rọ̀rùn olúwa jẹ́ ó dára àmín ṣètò lé ayé yìí ní rọ̀rùn olúwa jẹ́ ó dára àmín ṣètò lé ayé yìí ní rọ̀rùn olúwa jẹ́ ó dára àmín bádàwò bá ṣẹlẹ̀ sólókìkí kan ajakẹ́mi bádàwò bá ṣẹlẹ̀ sólókìkí kan àwọn ọ̀rẹ́ ẹ̀ wọn lọ́lọ́hùn yóò di àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hùn ló mú àtọ́ ọlọ́hùn yóò di àtọ́ ọlọ́hùn ló mú àwa ò fẹ́ mẹ́ṣẹ́rú ẹ̀ fún yín àwa ò fẹ́ mẹ́ṣẹ́rú ẹ̀ fún yín àwa ò fẹ́ mẹ́ṣẹ́rú ẹ̀ fún yín wọ́lá orúkọ rẹ̀ ti jẹ́ àlọ́ òun ọ̀fẹ́ máa ṣe irú ẹ̀ fún yìí wọ́lá ilé rẹ̀ ti jẹ́ kàábà ọ̀fẹ́ máa ṣe irú ẹ̀ fún yìí wọ́lá ìwé rẹ̀ ti jẹ́ kùránù ọ̀fẹ́ máa ṣe irú ẹ̀ fún yìí wọ́lá orúkọ rẹ̀ ti jẹ́ àlọ́ òun àwa ò fẹ́ máa ṣe irú ẹ̀ fún yìí Allahumma àmín Allahumma àmín Allahumma àmín ajakẹ́ni arógundádé ilé ayé làbásánmà méje ilé ayé làbásánmà àbúrò bàbá wa Sheikh Abdulhafiz ọ̀làdìgbòpọ̀ arógundádé bọ́dá wà ṣálọ́bíṣẹ́ ni ilé ayé làbásánmà méje ilé ayé làbásánmà mi ajakudra bọ́lọ́hún fẹ́ ayé là ó fi sí bọ́ọ̀lọ́hún fẹ́ ayé là ó fi sí ẹni rokúròyìn ajakudira ẹni rokúròyìn ajakudira ẹni rokúròyìn olúwakẹ́mi ẹni bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ wọlá orúkọ rẹ̀ tí jẹ́ Allahu bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ màṣàlá ọlá orúkọ rẹ̀ tí jẹ́ Allahu bọ́lọ̀hún fẹ́ àfihìn sáyé lọ. tọ́ ajá kudrat kẹ́mi arógundádé ẹni bá ní ẹkú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ̀ ló gbé sí àṣàṣì oníran yín ìdánlọ̀ tàǹtà ẹni bá ní ẹkú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ̀ ló gbé sí àṣàṣì oníran yín ìdánlọ̀ tàǹtà ajakẹ́mi Kudrat arógundádé abayín dúpẹ́ Ọlọ́run òní ọjọ́ ọpẹ́ ni kò ń ìbànújẹ́ ẹni bá ní ẹkú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ̀ ló gbé sí àṣàṣì oníran yín ìdáná tàǹtà ẹni bá ní ẹkú lómi akú kì í ṣe pé lẹ́tà tó kọ̀ ló gbé sí àṣàṣì oníran yín ìdáná tàǹtà àbàbà alẹ́ Yorùbá wọ́n ní ẹ̀rí pẹ́pẹ́yẹ tó bá ti bímọ tán ìtaari ẹ̀ síwájú ni gbogbo ẹni tó bá ti ní kẹ́ ẹ kú òní ọ̀kan lọ ṣáájú yín hmm, ẹni bá ti lẹ́ẹ̀ní délé lẹ́ẹ̀ní débá ẹni bá ti ní ṣe yín ò ní ṣojú ahù etí ò bá ti ṣojú rẹ̀ yóò ṣẹ̀yìn rẹ̀ bọ́lá ọmọ láta yóò domi bọ́lá ọmọ níyàn yóò dòbu kì í ṣe pé o fact ni o wàlálà haula wàlá kúwàtà ìlà bìlà ẹnìyàn ẹlẹ́ni ní ń kọ́ ilé fẹ́ yẹ lé ajá kẹ́mi ẹnìyàn ẹlẹ́ni ní ń kọ́ ilé fẹ́ yẹ lé àwọn àgbàlagbà ni wọ́n mọ̀ ń kọrin bẹ́ẹ̀ wọ́n ní ẹni ẹlẹ́ni ní ìràgò fẹ́ dìyẹ ẹni ẹlẹ́ni níràgò fẹ́dìyẹ ọlọ́run dákun pàṣẹ fókùnrin ọlọ́run dákun pàṣẹ fókùnrin sàtíà dákun pàṣẹ fóbìnrin kóhun òyìn sùn sùn ṣe yín lóore káwọn òyìn sùn sùn ṣe yín lóore káwọn òyìn sùn sùn ṣe yín lóore Allahumma amin Allahumma amin Allahumma amin ó ti jáde ó ti tó jọ mẹ́ta ajakẹ́mi ó ti jáde ó ti tójọ́ mẹ́ta kí ló wá dé wọn ló ti rọ lápá kí ló wá dé wọn ló ti rọ lápá àrùn tó tún jà sí ni kí ló wá dé wọn ló ti rọ lẹ́sẹ̀ kí ló wá dé wọn ló ti rọ lẹ́sẹ̀ ẹ̀bẹ̀ là ń bòlù wa ọba sàtìyà ẹ̀bẹ̀ là ń bòlù wa ọba sàtìyà àwa ò fẹ́ máa ṣe é lu ẹ fún yín àwa ò fẹ́ má ṣerú ẹ̀ fún yín àwa ò fẹ́ má ṣerú ẹ̀ fún yín àwa ò fẹ́ má ṣerú ẹ̀ fún yín wọ́n láìwé rẹ̀ ti jẹ́ kùránù àwa ò fẹ́ má ṣerú ẹ̀ tilétilé wọ́n láorúkọ rẹ̀ ti jẹ́ aláwo àwa ò fẹ́ má ṣerú ẹ̀ tọkọtọkọ wọ́n láorúkọ rẹ̀ ti jẹ́ aláwo àwa ò fẹ́ má ṣe irú ẹ̀ tọmọtọmọ wọ láwọn orúkọ rẹ̀ ti ń jẹ́ Allahu àwa ò fẹ́ má ṣe irú ẹ̀ fún yín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín àdúrà wa ọlọ́run jẹ́ ó gbà ìràwọ̀ wa ọlọ́run jẹ́ ó tàn bádùá bá gbà tán bíràwọ̀ bá tán ẹ̀mí yìí màmá ṣe jẹ́ ó bọ́ ajakẹ́mi àdúrà yín ọlọ́run jẹ́ ó gbà ìràwọ̀ yín ọlọ́run jẹ́ ó tàn bàdù àbágbàtàn bíra wọn bàtàn ẹ̀mí yìí màmá ṣe jẹ́ ó bọ́ ẹ̀mí yìí màmá ṣe jẹ́ ó bọ́ ẹ̀mí ọmọ màmá ṣe jẹ́ ó bọ́ ẹ̀mí ọkọ màmá ṣe jẹ́ ó bọ́ àdúrà yìí ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà tán mo fi pa lẹ́kùn àdúrà yìí ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà mo fi pa lẹ́kùn àdúrà yín ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà tán má fi pa yín lẹ́kùn àdúrà yín ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà tán má fi pa yín lórí ọkọ̀ àdúrà yín ọlọ́run jẹ́ ó bó bá gbà tán má fi pa yín lẹ́kùn àdúrà yín ọlọ́run jẹ́ ó bó bá gbà tán má fi pa gbàyìnlẹ̀ lórí ọmọ àdúrà yín ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà tán má fi gbàyìnlẹ̀ kún àdúrà yín ọlọ́run jẹ́ ó gbà bó bá gbà tán má fi gbàyìnlẹ̀ kún. àlùbáríkà láàárọ̀ ló ń gbé Ajakemi Kudrat Arógundádé àlùbáríkà lára ló ń gbé mọ́gbà tara yín fọ́mẹ́lòmíràn àlùbáríkà lára ló ń gbé mọ́gbà tọkọ yín fọ́pẹ́lòmíràn àlùbáríkà lára ló ń gbé mọ́gbà tọmọ yín fọ́mẹ́lòmíràn àlùbáríkà lára ló ń àní àlùbáríkà lára ló ń gbé àlùbáríkà lára ló ń gbé àlùbáríkà lára ló ń gbé àlùbáríkà lára ló ń gbé mọ́gbà tara yín fọ́mẹ́ lòmíràn àlùbáríkà lára ló ń gbé mọ́gbà tara yín fọ́mẹ́ lòmíràn àlùbáríkà lára ló ń gbé mọ́ bá tán ọkọ yín fọ́pọ̀ ẹlòmíràn àlùbáríkà lára ló ń gbé mọ́ bá tán ọmọ yín fọ́mọ ẹlòmíràn àlùbáríkà lára ló ń gbé Allahumma amin Allahumma amin Allahumma amin. ìdùnnú lọ́mọ jẹ́ o máa fi pààyàn lẹ́kún ajakẹ́mi ìdùnnú lọ́mọ jẹ́ o máa fi pààyàn lẹ́kún ànídùnnú lọ́mọ jẹ́ o máa fi pààyàn lẹ́kún ìdùnnú lọ́mọ jẹ́ ò má fi pààyàn lẹ́kún ẹni ọmọ kọ́lé fún onítọ̀ ń jèrè ọmọ ìdùnnú lọ́mọ jẹ́ ò má fi pààyàn lẹ́kún ẹni ọmọ rán mọ́kà onítọ̀ ń jèrè ọmọ ìdùnnú lọ́mọ jẹ́ ò má fi pààyàn lẹ́kún ànídùnnú lọ́mọ jẹ́ ò má fi pààyàn lẹ́kún ìdùnnú lọ́mọ jẹ́ ò má fi pààyàn lẹ́kún Allahumma amin Allahumma amin Allahumma amin àánú olúwa tó kọjá wúre ìṣọ́ ọlọ́run tó kọjá ń gbẹ́bọ àṣírí bíbò tó kọjá òṣòlẹ̀ àbẹ̀bẹ̀ fún kọlọ́run ṣe fún yín àánú olúwa tó kọjá wúre ìṣọ́ ọlọ́run tó kọjá ń gbẹ́bọ àṣírí bíbò tó kọjá òṣòlẹ̀ àbẹ̀bẹ̀ fún kọlọ́run ṣe fún yín iná kan tí mo mọ̀ tó tún jù náà iná kan tí mo mọ̀ tó tún jù náà lọ ajá kẹ́mi iná kan tí mo mọ̀ tó tún jù náà lọ iná kan tí mo mọ̀ tó tún jù náà lọ iná ọkọ̀ máa fi ìjòyìn iná ọkọ̀ máa fi ìjòyìn ọmọ máa fi ìjòyìn iná ọmọ máa wọ́n sọ̀tàn fún wa lórí bí ọ̀rọ̀ ọmọ ṣe ní kó ṣe pàtàkì tó wọ́n ní ẹnìkan true life story ni o kì í ṣe àhun ọmọ haúsá ni ọmọ mẹ́wàá ni ọmọ mẹ́sàn-án ni arákùnrin náà àbọ̀ ọmọ mẹ́wàá àwọn ọmọ yẹn wọ́n wá lọ bí wedding mẹ́jọ mẹ́sàn-án ló bí àwọn ọmọ yẹn lọ bí wedding kékeré wà lọ́wọ́ ìyá wọn lé ẹ̀dẹ̀mọ̀ bí haúsá tá a bá witness bí haúsá ṣe máa ń ṣe wedding wàláì ọkọ̀ sì pa àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ah, àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí fún wa wá ní ah, as the imam àwọn ọmọ báwọn ṣe fẹ́ ṣàlàyé fún bàbá ọmọ pé ọkọ̀ ti pa ọmọ rẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n nígbà táwọn ti ẹ̀bá àwọn bá ti ń mu kínní làwọn bá ti ń jẹun lọ́wọ́ làwọn wá nítọ̀ yóò ṣe sùúrù lọ́wọ́ ní akílì ah, yóò fẹ́ ṣe ọlọ́run ti ní kó rí bó ṣe rí kí wá ní tóun fẹ́ náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ yín o mọ́ṣe bẹ́ẹ̀ fẹ́ yín o mọ́ṣe bẹ́ẹ̀ fún iná ọmọ ọlọ́mọdé ojú iná ọkọ ọlọ́mọdé ojú yín o ọ̀làlà haola wàlá quwwata illa billah ọ̀làlà haola wàlá quwwata illa billah ká tó ṣe àdúrà khatimul Qur'an lẹ́ni náà pẹ̀lú ògùn ọlọ́run a ṣàdúrà fún baby of the house ọláyídé olórúkọ mi ó tún ṣí àánú orúkọ mi àbí ọlọ́run ọba ọmọ alálùbáríkà ọlọ́mọṣàbá pèsè ẹ̀ ọmọ alálùbáríkà ọmọ àrí ò sọpẹ́ ẹdún ọmọ tí ìṣọ ọmọ gbàjẹ́ ń sinmi ọmọ tí ìṣọ ọmọ pàpà ńlá gé ọlọ́mọṣàbà pèsè ẹ̀ fún àbíbí ni wọ́n bí òun náà ọlọ́mọṣàbà fún lọ́mọ alálùbáríkà ọmọ àrí ò sọpẹ́ ẹdún ọlọ́mọṣàbà tuntun ẹ̀ fún ọ̀làlà haola wàlá kúwàtà ìlànà a sì tún ṣàdúrà fáwọn bàbá wa náà aláàjà Toyibat ọ̀ṣọ́núgà <laughs> mọ̀mọ́láyé pé wà Allahu akbar ọlọ́mọṣàbà kẹ́ mọ̀mọ́ náà ìmọ̀ ń bẹ lára àwọn àgbàlagbà ó dáa kéèyàn lárúgbó mo rántí nígbà tá ń ṣàlẹ̀ èmi màmá ń gbà wọ́n bẹ láyé àti àǹtí mùníà wọn àti travel ń jọ́nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà láyé pé àwọn ń sọ̀rọ̀ nípa sex maniachism wàláì ọ̀rọ̀ mọ̀mọ́ yìí ìgbàgbé títí dọ̀là tí mo dì í mú tó yẹ pé tí n bá ń ṣe marriage counseling màá tún máa lò ó gba ẹgbọ́n tágbàlagbà sọ nígbà náà lọ ẹ wo gbígbà yẹn ṣe jìnnà tó ọlọ́run kó mọ́ ṣàbà kẹ́ màmá mọ́ra alhaja wa àti bàbá wa láyépé one alhaji fasasi ọ̀ṣọ́núgà ọlọ́mọṣà bá kó wọn jọ pọ̀ kẹ́ ọlọ́mọṣà bá kó wọn jọ pọ̀ pẹ́ ọlọ́mọṣà bá kó wọn jọ pọ̀ kẹ́ ọlọ́mọṣà bá kẹ́ wọn mọ́ṣà bá ṣekú ní sinmi fún wọn ẹlòmíì tó bá ti kú báyìí wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà grandma allah Akbar ó sì dàbí kékeré máa rí wọn màmá náà ẹ̀kọ́ ń bẹ lára wọn púpọ̀ jù ẹ̀kọ́ ń bẹ lára wọn púpọ̀ jù ọlọ́run mọ́ṣá ìbá wa mọ́ṣá bá ṣe dáadáa fún kódà bí alájà Junaid ṣe máa ń ròyìn wọn bí màmá màmá ṣe máa ń ròyìn wọn màmá láyé pé màmá wa nísìn láyé pé alájà Rizqon bí wọ́n ṣe máa ń ròyìn wọn ní nínú àwọn tí ó fún wọn ní courage láti débi táwọn délé ni bá ṣe ń fẹ̀yìn náà ní courage bẹ́ẹ̀ ni màmá ṣe ń fáwọn ní courage ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà táwọn ó sọ júnù tí màmá sọ pé kò rí bẹ́ẹ̀ tún gbìyànjú tún gbìyànjú tún gbìyànjú ọlọ́run mọ́ṣà bá ṣe kú ní ìsinmi fún màmá náà ọlọ́run mọ́ṣà wo bá ṣe ń sọ̀rọ̀ wọn yìí mọ́ṣà bá ṣàforíjì fún ọ la ilaha illallah Allah la ilaha illallah Allah ìgẹ̀fẹ̀rẹ̀ ya Rabbi Allah lè tọ́ ìbà ibadallah Allah ìràmù Rabbi Allah la ilaha illallah Allah. La ilaha illallah, Allah igfir ya Rabbi, Allah lifasasi abudillah, Allah irhamu Rabbi, Allah la ilaha illallah, Allah la ilaha illallah. Àwọn láìpẹ́ méjèèjì bàbá Tọ́yíbàtì àti bàbá Fàṣásí Ọ̀sán Lúgà, ọlọ́run kò mọ́ ṣàbà kàwọn kọ̀ọ̀bẹ̀. La ilaha illallah. Allah ìgbẹ́fẹ̀rẹ́ yà rọ́bí Allah lè fa àṣàṣì àbòdélá Allah ìrọ̀hámù rọ́bí Allah láìláha illallah Allah bismillah kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ọlọ́run kò bá ṣe àbá ṣe kú nísìnyí fún ọ wàlá la haula wàlá quwwata illa billah ah, kí a wá ṣe àdúrà khutmul quran àti àwọn àdúrà tó kù àdúrà ni tòní torí pé à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni àwa bí ọlọ́run bàbá àlepẹ ọlá ẹnu ọpẹ́ wa ọlọ́mọjọ kan láéláé ẹnu ọpẹ́ wa ọlọ́mọjọ kan láéláé ìta à ń dúpẹ́ lé lórí ọlọ́mọ fi bà wá nú jẹ́ ọlọ́lá haúlá wàlá kúwátà ìlà bìlà ìta à ń dúpẹ́ lórí lẹ́ni ọlọ́mọ ṣàbá ṣàdípẹ̀lẹ́ ẹ̀ mọ́ṣáàjẹ́ ó pọ̀ jù báyìí lọ mọ́ṣáàjẹ́ ó pọ̀ jù báyìí lọ ọlọ́lá haúlá wàlá kúwátà ìlà bìlà ẹ máa sọ fún àǹtí Kẹ́mi ẹ yèdè máa sọ fún Sheikh Abdulhafiz Ọládé púpọ̀ kí wọ́n máa múra owó àdúrà nísìn abala bíi àdúrà ládé o ẹni wọ́n tọwọ́ báwò kan nínú àwọn hírò tó kí dáadáa mashallah بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقران وجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا من منه ما نسيت وارزقني تلاوته وانا على ادفعها وجعله لحجة يا رب العالمين اللهم اصلح لي دين الذي هو اسمة امري واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي اخرتي التي فيها معادي واجعل الحياة زيادة في كل خير واجعل الموت رحمة من كل شر اللهم اجعل خير امري اخره وخير عملي خواتمه وخير مكفي اللهم اسالك عيشة هنية ومية سوية ومرضا غير مقسم ولا فاضي اللهم اسالك خير المسألة وخير الدعاء وخير الجاه وخير العلم وخير العمل وخير الثواب وخير ايات خير ما تثبت تقل موازين وحقق ايماني ورفع درجات وتقبل صلاتي وكفر خطياتي واسالك الله من الجنه اللهم انا اسالك موجبات رحمتك وعزائم مغفرتك وسلامه من كل اثم والغنيمه من كل بر والفوز بالجنه ونجاه من النار اللهم احسن عاقبتنا في الامور كلها واجنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اكسنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بجنتك ومن اكل ما تهون به علينا مصائب الدنيا ومتينا باسماعنا وابصارنا وقواتنا ما هيتنا وجل ورثنا وجل ثارنا من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حجة من واجب الدنيا والآخرة إلا قضيتها يا رحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناشية بيدك ماض فيها حكمك عدل فيها قضاءك نسألك الله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأذنت به في المكتب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وجاب بأمومنا وأمومنا وأبدي في مكان حزن فرحم برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دوري يقود من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يودي ولو لم تمسسوا نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم بسم الله الرحمن الرحيم اللهم يا حي يا قيوم يا دافع يا قاهر يا مقسط يا قهار اكرمنا ودنا بذل بكارك يا من أخرج آدم من الجنة ورضا بقول ربنا ظلمنا انفسنا ولم تغفر لنا وترحمنا كنا من الخاسرين ويا من ضل ايوب وشفاه بقول وايوب اذ نادى ابو ان مسني الضر انت رحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من دور واهله من ومثلهم رحمه مننا وذكرى للعابدين ويا من جعل اداء لموسى ونجاه بقول ربنا انك اتيت فرعون ولا زينة واموالا في الحياه الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اتمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الاليم ويا من رفع عيسى الى السماء بقول وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لبشك منه ما لهم به من علم إلا اتباع ظن وما قتلوه يقينا بل رفع الله إليه وكان الله عزيزا حكيما ويا من جعل يونس في بطن الحوت وأخرجه بقول لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ويا من نجا نوح وقومه من ماء طوفان بقول فاذا استويت انت ومعك الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل ربي انزلني منزلا مباركا وانت خير المنزلين ويا من سلم ابراهيم منا النمرود بقول قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم وأرادوا به كيدا فجعلناهم الأكثرين سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي شر ومن جميع مصائب الدنيا والآخرة يا ارحم الراحمين ويا من أخرج يوسف من غيابة الجب وزينه بالحسن بقول ربي قد أتاني من الملك ولم تدمي تأويل الحديث فاتري سماوات الأرض أنت وليد في الدنيا والآخرة تعفني مسلما لحقني بصالحين يا قديم الإحسان إحسانك القديم يا دائم يا قائم يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير واذكر ربنا أيوب إذ نادى ربه المسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشربنا له أهلا ومثلهم رحمة مننا وذكرى لأولي الألباب اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك ماذا في حكمك عدل في قضاءك نسألك الله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأذنت به في الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهب همومنا وهمومنا وأبدل في مكان حسن فرحا برحمتك يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله آه Hajiya Kudrat uh, Kẹ́mi Arógundádé ọlọ́run gbogbo àdúrà tá a ṣe fún ilé ọlọ́mọṣàbá àgbà ọ ọlọ́mọṣàbá àgbà ọ ọlọ́mọṣàbá mú wọlé àṣẹ ọlọ́mọṣàbá àgbà ju bá a ṣe ṣe lọ làlà haúlà wàlà kúrẹ́tà ìlà ìlà bàdùn ayé bá gbà tán ọlọ́run má fi payín lẹ́kùn o má fi payín lẹ́kùn o má fi payín lẹ́kùn jó gbà ju bá a ti ṣe lọ làlà haúlà wàlà kúrẹ́tà ìlà bákan náà abẹ́lẹ́ arógun dádé ọlọ́kùnrin ṣàbà ṣe dáadáa fún ọ ọlọ́kùnrin ṣàbà ṣe dáadáa fún ọ ọlọ́kùnrin ṣàbà ṣe dáadáa ẹ ṣáà máa bá gbowó àdúrà wa ẹ máa bá àgbájọ ọlọ́run kẹ wá sẹ́ǹdì ẹ ní bọ́lọ́ gidi ọlọ́run ṣàbà ṣe dáadáa fún ọ ní tí ń bà wọ́n nínú jẹ́ ọlọ́run ṣàbà bá yí padà sí dáadáa gbogbo tí ń dùn wọn nú ọlọ́run má fi bà wọn nú jẹ́ láéláé ọ̀làlà haula wàlá kúwàtà ìlà bẹ̀ ó bẹ̀rẹ̀ lórí ìyàwó lórí ọmọ lórí iṣẹ́ lórí ẹbí lórí ará má jẹ́ wọ́n sunkún lórí ẹnìkankan nú wọn má jẹ́ wọ́n sunkún lórí ìyàwó má jẹ́ wọ́n sunkún lórí ọmọ má jẹ́ wọ́n sunkún lórí iṣẹ́ má jẹ́ wọ́n sunkún lórí gbogbo nǹkan tí ń dùn mọ́ wọn ọ̀làlà haula wàlá kúwàtà ìlà bẹ̀ ọba tó ti ní kó máa dáa fún wọn táàrọ̀ dáa fún wọn tọ̀sán dáa fún wọn ọjọ́ alẹ́ náà mọ́ṣáàjẹ́ kó tún dáa fún wọn mọ́ṣáájú ó dáa fún ọ mọ́ṣáájú ó dáa fún ọ ọ̀làlà àwọn ọ̀là àkúwàtà ìlà abilà ìfẹ́ tí wọ́n ń bẹ láàrin méjì ọlọ́mọ pàkúrò láéláyò ọlọ́mọ pàkúrò láéláyò ọlọ́mọ pàkúrò láéláyò ọ̀làlà àwọn ọ̀là àkúwàtà ìlà abilà. ọbẹ̀ látọ̀ bàbá wa alhaj Nuren Junaid nílùú ayépé lọ́hùn ọlọ́mọ kọ́mọ́ṣàbà ṣe dáadáa fún wọn ọlọ́mọ Junaid ọlọ́kọ́ mọ́ṣà bá ṣe dáadáa fún ọ kọ́ máa dúró tí wọ́n mọ̀mọ́ dáadáa ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àǹtí Subiat owó bọ̀ Ismail Adeniyi Moniat Yetunde Elépèdè àti Idiat Ọláyídé Sherif ọlọ́kọ́ mọ́ṣà bá dúró tí wọ́n bá gbé gbogbo wọn náà ga ọ ọ̀làlà haúlà wàlá quwwata illa billah Ọláyídé Idiat Sherif abẹ́ ọlọ́run a fi àsìkò yìí bẹ ọlọ́run a fi bínú gbogbo wa ṣe ń dùn yà a fi bẹ ọlọ́run ọlọ́run mọ́ṣà bá dùn nínú náà pẹ̀lú ọmọ alálùbáríkà mọ́ṣàbá fi ọmọ alálùbáríkà mọ́ṣàbá fi dùnnú mọ́ wàá fún ní ọmọ tí ọmọ pàpà ńlá kí mọ́ fún ní ọmọ tó yẹ pé yóò máa pe ìwọ ọlọ́run kí ni irú ọmọ tó fún mi mọ́ fún lọ́mọ ẹ̀kẹ́ ń dẹ́ mọ́ṣọ́rí ẹ̀kẹ́ ń dẹ́ fún mọ́ṣọ́rí ẹ̀kẹ́ ń dẹ́ fún mọ́ṣọ́rí ẹ̀kẹ́ ń dẹ́ fún mọ́ṣọ́rí ẹ̀kẹ́ ń dẹ́ fún mọ́ṣọ́rí ẹ̀kẹ́ ń dẹ́ fún. Allahu Akbar wọ́n ní màmá wa kò fún arógúndádé wọ́n kọ́ fi ten thousand lẹ́ owó àdúrà masha Allah kò ní tán bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àǹtí kò fún ibi tẹ́ ti mú ọlọ́run níjó tán bẹ̀ o ọlọ́run níjó tán bẹ̀ ọlọ́run níjó tán bẹ̀ àmọ́ adẹ́nìkẹ́ ọmọ king wọn láwọn fi twenty euro kalẹ̀ ẹ mọ̀ pé mi ò mọ iye <laughs> yóò ti yé ya wa kẹ́mi so ọlọ́run kó mọ̀ ṣàbà wa gbà ọ́ lẹ́yìn gbogbo pẹ̀lú ògùn ọlọ́run mọ́mọ́ wa kò fún la ṣe ń ṣàdúrà fún ibi tẹ́ ti mú ọlọ́run níjó tán bẹ̀ kádàrá burú ọlọ́mọjọ kò lè lórí kádàrá burú ọlọ́mọjọ kò lè lórí àti kò burú ọlọ́mọjọ kò lè lórí gbogbo tẹ́yìn náà ń ro kàn ní ti dáadáa ọlọ́run kó mọ́ ṣàbá ṣe fún yín gbogbo tọ́kàn yín kọ̀ níta burú ọlọ́run kó mọ́ ṣàbá gbé jìnnà sí ọ̀làlà haúlà wàlà kùwàtà ìlà mọ́ pààyín lẹ́kùn ọlọ́run lórí ọmọ mọ́ pààyín lẹ́kùn lórí ọkọ mọ́ pààyín lẹ́kùn lórí tí ń dùn yín mọ́ pààyín lẹ́kùn lórí ọ̀wọ́ ọlọ́run ọ̀làlà haúlà wàlà kùwàtà ìlà bìlà ọ̀gá mi adẹ́nìkẹ́ ọmọ king ọ̀sùnnúbi àwọn náà láwọn twenty euro kalẹ̀ tọ́ gbọ́lọ́n ibi tẹ́ ẹ ti mówó kò ní tán bẹ̀ láyéláyé o ọlọ́lá haúlá wọlá kọ́ta ilà bìlẹ̀ ẹ̀yin náà pẹ̀lú ògùn ọlọ́run gbogbo tẹ́ ń fẹ́ lóore ọlọ́run kó ṣe fún yín gbogbo tọkàn yín kọ̀ níta burú ọlọ́run kí ó bá yín kọ̀ níwòyí ọdún tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ ti jù báyìí lọ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àti níkẹ́ pẹ̀lú ògùn ọlọ́run níwòyí ọdún tí ń bọ̀ ẹ ti jù báyìí lọ ẹ ti jù báyìí lọ ẹ ti akụwata báyìí lọ ẹ ti jù báyìí lọ ọlọlá haúlá wàlá kúwàtà ìlà bílẹ̀ gbogbo bí tẹ kan rẹ sí fún yín mi Thomas abiola wọn làwọn náà fi five k àwọn náà fi lẹ̀ owó àdúrà pẹ̀lú ògùn Ọlọ́run kò ní tán o kò ní kò ní fi púpọ̀ rọ́pò fún yín ibi ti mú níjó ọlọ́run ibi tẹ́ ti mú ọlọ́run níjó tánbẹ̀ ọlọ́run níjó tánbẹ̀ ọlọ́run níjó tánbẹ̀ ọlọ́run níjó tánbẹ̀ ọlọ́run níjó tánbẹ̀ ọlọ́run àháọ́dá wàlá kúọ́ta ìlà bìlà èmi wàá fi àdúrà tí jésù kọ́ wa màá fi ṣàdúrà fún yín ní matthew chapter six verse nine and in the book of matthew i mean luke chapter eleven verse two wọ́n bí léèrè pé báwo ni ká ṣe máa ṣàdúrà àdúrà tí mo fẹ́ ṣe ìbọ̀dé Thomas Abiola ló ní o oníká máa ṣàdúrà báyìí Jésù ló kọ́ wa bẹ́ẹ̀ bàbá tí ń bẹ ní ọ̀run kí á bọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe lọ́run fún wa lóúnjẹ jọ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá ti ń dáríjà àwọn tó ṣẹ̀ wá mọ́gbà wá sínú ìdánwò pàálọ̀ bìlísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmín mo fi tọrọ fún gbogbo tí wọ́n fi lé aburú kúrò nínú bàbá tí ń bẹ lọ́run ọlọ́mọṣà fi lé aburú dànù fún yín gbogbo tí wọ́n sì fi tọrọ oore ọlọ́mọṣà jẹ́ kó jó oore fún yín ibi tẹ́ tí ibi tẹ́ tí ń róúnjẹ ọjọ́ yín ọlọ́run ní jó di o ọ̀làlà haúlà wàlà kúwàtà ok twenty euro ní màṣàlà wọ́n ní twenty euro ní tí mò ń pè ní pounds o kì í ṣe pounds wọ́n ní euro ni o tọ ẹ torí ọlọ́run bí exposure mi ṣe mọ náà ló fà á tí yóò fi rí bẹ́ẹ̀ so ọlọ́run kó mọ́ṣà bá gbà ọ̀làlà haúlà wàhálà kó wáta ìlà bìlà eh, lẹ́yìn twenty pounds ok màtíníkẹ́ ló fi twenty pounds kalẹ̀ mo ti ṣàdúrà fún bàbá wa Bọ̀dé Thomas bákan náà eh, eh, àǹtí Bídèmí Buraima wọn láwọn náà fi five thousand lẹ̀ owó àdúrà àǹtí Bídèmí Ọlọ́run ní jí ó tán bẹ́ẹ̀ o ọlọ́run níjó tán bẹ́ẹ̀ ọlọ́run níjó tán bẹ́ẹ̀ lára haúlá wàlá kúwàtà ìlà bìlà gbogbo bí tẹ́yìn náà rokan oore sí ọlọ́run kó ṣoore fún yín bẹ́ẹ̀ gbogbo bí tẹ́ ẹ̀ rokan oore sí ok pounds kí ló wá dé lọ síbi hero <laughs> tó twenty pounds mashallah so wọ́n láwọn náà fi àǹtí mi, burema wọ́n láwọn náà fi five thousand lẹ̀ owó àdúrà ọlọ́run jẹ́ òtán bẹ̀ gbogbo bí tí ẹ̀rọ kan orí sí ọlọ́run kó ṣoore fún yín bẹ̀ gbogbo bí tí ẹ̀rọ kan orí sí ọlọ́run kó ṣoore fún yín bẹ̀ ìrìnà yín ọlọ́run mọ́ gbà lọ́wọ́ yín ìgbọ́ràn yín ọlọ́mọpàrọ̀ yín ìsọ̀rọ̀ yín ọlọ́mọpàrọ̀ yín jágbajàgba rédèrè ránran mọ́ fi kẹ́yìn eh, ẹnìkankan yín o kádàrà burú ọlọ́mọjọ kò lè yín lórí kádàrà burú ọlọ́mọjọ kò lè yín lórí kádàrà burú ọlọ́mọjọ kò ẹ bọ̀dá tó eh, ọ̀gá wa bọ̀dé tó mọ̀ wọ́n ní àkàgbà àti ìrí ti bàbá wa arógundádé eh, bàbá wa Sheikh Abdul Hafiz àti ìrí ti celebrant náà àti ìgbúrò màmá wa àti bàbá wa láyé pé àti ìrí ti ọláìdé àti ìrí ti níyì olórí ẹbí gbogbo ẹ̀ ni wọ́n sọ méjì papọ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọlọ́run ṣe nírọ̀rùn ọlọ́la haula wala quwwata illa awábẹ̀ náà èyí tá a ṣe lẹ́nu ọlọ́run kò ń ṣe àgbà fún wa gbogbo àwa táwa lórí pílátífọ́ọ̀mù yìí rárá pátápátá oore tí ó dùn mọ́ wa ọlọ́run kò ń ṣe àìṣe fún wa oore tí ó dùn mọ́ wa ọlọ́run kò ń ṣe àìṣe fún wa oore tí ó dùn mọ́ wa ọlọ́run ṣe àìṣe fún wa ìgbà tí ó fi di ìwòyí ẹ̀mí pẹ̀lú ògo ọlọ́run gbogbo wa ọlọ́run ti lékún ọlọ́njẹ́ àti lékún ọlọ́njẹ́ àti lékún ọlọ́njẹ́ àti lékún ọlọ́njẹ́ àti lékún lóore lálùbáríkà lẹ́mìí gígùn ní gbogbo tọ́wọ́ wọn ò tó ọlọ́njẹ́ àti lékún bẹ́ẹ̀ ọlọ́run gbogbo tọ́wọ́ wọn ò tó ọlọ́njẹ́ kọ́ wọn wá bá gbogbo tá a lù ọlọ́njẹ́ ó máa dún ọ̀làlà haúlà wàlà kówátà ìlàbẹ̀ ọlọ́kọ́ mẹ́sàn dáadáa fún wa ọbẹ̀ látọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ host ah, àgbà alhaj abdul hafiz ọládìpúpọ̀ arógundádé ọlọmọṣàbá ṣe dáadáa fún yín ọlọmọṣàbá ṣe dáadáa fún yín ọlọmọṣàbá ṣe dáadáa fún yín mọba inú jẹ Ọlọ́run mọba inú jẹ Ọlọ́run mọba inú jẹ Ọlọ́run mọba inú jẹ Ọlọ́run gbogbo àwọn tí Ọlọ́run fi ṣe aṣọ ara yín pátá ọlọmọjẹ sunkún lórí kankan nu wọn lọ́mọ ni níyàwó ni lẹ́bí ni lára ni lọ́rẹ́ ni mọ̀jẹ̀ sunkún lórí kankan nu wọn gbogbo ẹni tí máa ń fẹ́ tí Ọlọ́run mọ̀ṣàbá fẹ́ tí wọn náà gbogbo ẹni tí wọ́n á wo kó bàjẹ́ fún ìwọ́lọ́run wọ́n lọ́mọ bí ó ṣe sọ̀rọ̀ wọn agbára ọ̀tá ọlọ́mọdé ò káyín agbára ọ̀tá ọlọ́mọdé ò káyín agbára ọ̀tá ọlọ́mọdé ò káyín agbára ọ̀tá ọlọ́mọdé káyín ọ̀làlà haola wàlà kúwọ́tà ìlà bìlà gbogbo wa nínú orí pílátífọ́ọ̀mù ẹ jẹ́ káwa náà ẹni bá ní àkú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ̀ ló gbé sí àṣàṣì òmíràn wá ìdánlọ̀ tàǹtà ẹni bá ní àkú lómi àkú kì í ṣe pé lẹ́tà tó kọ ló gbé sí àṣàṣì oníran wa ìdálọ̀ táǹsà olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò lé ayé wa nírọ̀rùn olúwa jẹ́ ó dára àmì olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò lé ayé ànírọ̀rùn olúwa jẹ́ ó dára Allahu Akbar wọ́n ní bàbá wa tí wọ́n kó gbogbo wa jọ Alhaji Abdul Hafiz ọ̀làdìpúpọ̀ arógundádé wọ́n fún wa ní twenty thousand naira owó àdúrà masha Allah ah, màmá wa tí wọ́n jẹ́ celebrant gangan wọ́n láwọn náà fi ten thousand àwọn náà fi kún mọ̀ṣálà ṣé wàá rí owó yìí ògùn ọlọ́run èmi náà fẹ́ ṣe nǹkan kan tó wà surprising a ní mọ̀ṣáláṣí méjì lọ́dọ̀ wa ń bì èmi náà ó ṣe nǹkan kan lórúkọ ajia kudrat kẹ́mi arógundádé pé ah, ẹ̀yin ṣe bẹ́ẹ̀ dé lẹ́nu owó èmi náà kì í máa rí ní mọ̀ṣáláṣí yẹn pé dáa èyí ṣe nǹkan kan síbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ nínú àwọn owó tẹ́ filẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ tẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń lò ní mọ́ṣáláṣí yẹn náà ládàá rẹ̀ ó tún máa bá yín pẹ̀lú ògùn ọlọ́ i promise that inshallah ta'ala máa lọ ṣe lórúkọ yín pẹ̀lú ògùn ọlọ́ bó ti wulẹ̀ kó kéré tó ń lọ fi máàkì birthday yín lẹ́nì pẹ̀lú ògùn ọlọ́ àti àjọyọ̀ tẹ́ ẹ tún ń ṣe lẹ́nì pé ah, ìwọ ọlọ́run adúpẹ́ so lórí ẹ̀ inshallah tó bá ti di bí ọ̀la tó yẹ báyìí ti wọlé tó bá di ọ̀la inshallah máa lọ ṣe sáwọn mọ́ṣáláṣí wa méjèèjì bó ti wulẹ̀ kó mọ lórúkọ yín pẹ̀lú bọ́lọ̀ ọlọ́run wàá gbà lẹ́sìn fún yín ọlọ́run gbà ni ìbádà fún yín ọlọ́run gbà ní ìbádà fún yín ọlọ́run gbà ní ìbádà fún yín ọlọ́run gbà ní ìbádà fún yín. adúpẹ́ lọ́dọ̀ bàbá wa alhaji abdul hafiz ọ̀làdìpọ̀pọ̀ arógundádé ẹ̀sìn ọlọ́run yóò jẹ́ kẹ́ pẹ́ fún wa ọlọ́run ní ẹ̀yìn sá rárá yín ọlọ́run ní jó wọ́ mi gbogbo bó ti wá wù kí òkìkí ó pọ̀ tó kẹ́ ẹ làmìlaka tó táwọn ọmọ yín ọlọ́mọṣàjò ju ti yín lọ táwọn ọmọ yín ọlọ́mọṣàjò ju ti yín lọ táwọn ọmọ yín ọlọ́run ṣàjọjú sí lọ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Farida Faiz Faik Fadil gbogbo wọn ọlọ́run ṣe wọn lọ́mọ àríwò ṣọpẹ́dú ọlọ́run kò ṣe wọn ní wọ́n ní account number mashallah account number ó ti yẹ pé ó wà lójú screen but Access Bank zero zero two seven two one five three six two zero zero two seven two one five three six two access bank pẹ̀lú ògbọ́n ọlọ́run àti gbogbo àwa náà tí a bá ń padà wo program yìí táwa náà sì fẹ́ dá sí torí pé níta fẹ́ lọ ṣe ilé ọlọ́run la fẹ́ ṣe sí ṣẹ́sì mọ̀ pé níta bá ṣe sí ilé ọlọ́run gbogbo ìgbà náà la máa bá ń bẹ̀ ìwọ tó bá fẹ́ nípìn ẹ̀ ìwọ náà o lè sọ pé ó dáa kódà ìyẹn lè sọ pé lọ́dọ̀ tèmi mo fi iye báyìí lẹ̀ ẹ bá ń fi ẹ̀yin náà fi kún tẹ́ fẹ́ ṣe sílẹ̀ ọlọ́run wa ma tuqaddimu li anfusikum min khairin tajidu indallah gbogbo nǹkan tí èèyàn bá ṣe lóore lèèyàn ó bá lọ́dọ̀ ọlọ́run wallahi èèyàn ó bá lọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan tí èèyàn bá ṣe pátápátá kò sí nǹkan tó sọnù kò sí nǹkan tó sọnù ọlọ́run bá àlekíọ́lá yóò fi yóò fún wa ní tó pọ̀ la hawla wala quwwata illa billah mo kí màmá mi ní ìlú ayé pé lọ́hùn mo rò pé ti rí access bank zero zero two seven two one five three six two masha allah kọ́lọ́n kó kó gbà fún wa bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣe kó mọ̀ ṣe eléyìí tí a ṣe kó mọ̀ ṣe ní àṣemọ fún wa ọ̀làlà haúlà wàlà quwwata illa billah ìrìnà wa ọlọ́mọgbà lọ́wọ́ wa ìgbọ́rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ wa ìsọ̀rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ wa ọ̀làlà haúlà wàlà mú gbogbo àti àwà lórí ètò náà. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ I was aware of that ní àárọ̀ nígbà tí mò ń bá olórí ẹbí sọ̀rọ̀ kódà wọ́n ní lẹ́yìn ti ọ̀sẹ̀ yìí náà ìkan tó ń bọ̀ ní èyí tó ń bọ̀ lọ pẹ̀lú gbogbo ẹ̀ náà mo ti ṣàdúrà fún wọn láàárọ̀ pé ọlọ́run kò fi báríkà sí èyí tá a ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run jò dàrú nígbà tí ọlọ́run ti ní kí èyí tá a ti ṣe tẹ́lẹ̀ kó dàrú èyí tá a tún padà máa ṣe náà ọlọ́run dàrú láéláé ọ̀làlà àwọn ọ̀làwọ̀là àkùrọ̀ mo jẹ́rìí wọn Junaid no dey carry last báwọn arógun dádé náà ṣe kárí láàs united náà ń kárí láàmú tí ẹ jẹ́rìí wọn wọ́n ti bọ̀m̀báàdì bíi ní pẹ̀lú ògùn ọlọ́run alára àwọn aláàgbọ́ta ìlàbẹ̀ ọlọ́kọ̀ ṣòro fún wa gbogbo bí táàrọ̀ kan rí sí ọlọ́kọ̀ ṣòro fún wa ń bẹ̀ gbogbo bí táàrọ̀ kan rí sí ọlọ́kọ̀ ṣòro fún wa ń bẹ̀ ọ̀làlà èmi tiẹ̀ jẹ́rìí wọn náà torí mo mọ̀ pé ẹ convey message mi sọ́dọ̀ wọn dandan ni o a gbọ́dọ̀ rí donation wọn alára àwọn aláàgbọ́ta ọlọ́run ṣe dáadáa fún wa àyíká ṣe lé ní ọlọ́kọ̀ gbàgbọ́ àwọn táwọn ní platform pátá ọlọ́run kò mọ́ṣà ìbá ṣe dáadáa fún wa gbogbo bí táàrò kan rí sí ọlọ́run kò ṣòro fún wa ń bẹ̀ gbogbo bí táàrò kan rí sí ọlọ́run kò ṣòro fún wa ń bẹ̀ ọ̀làlà haúlà wàlákùwọ́ta ìlàbìlì má fẹ́ yí ṣàṣe mọ́ Allah má fẹ́ yí ṣàṣe mọ́ Allah jàre já ṣe púpọ̀ láyé wọ́n ní special song wọn ó dàbí pé mo mo dára special song yìí ni mo ti kọ́kọ́ kọ àmọ́ jẹ́ n tún kọ̀ mí fún yín mo ti ẹ̀ mo draft àwọn nǹkan tó pọ̀ nínú àwọn nǹkan tó pọ̀ yẹn náà ni mo ti mú èyí tí mo kọ́kọ́ mú wá yẹn but uh, mo fẹ́ mú èyí tí ẹ̀yin náà kọ wá lánàá torí kò sí tó burú ń ọ̀dà ń pé jẹ́ kí n sáré wò ó mo fi àsìkò tí mo ṣe ń wá lọ́wọ́ mo kí ọ̀gá mi Sheikh Ridwanullah Abolore Ibrahim àfáà ni wọ́n àfáà gbà àfáà tí tíṣẹ́ ọlọ́run bá délẹ̀ tó jẹ́ wípé àwọn náà èyí fẹ́ wọn èyí fẹ́ mọ́ wọn èyí fẹ́ gbẹ̀yìn ńbẹ̀ àwọn náà ó fẹ́ participate ẹ̀rí tẹ́ ẹlòmíì tí ó sọ pé àwọn àfáà yìí náwó kò rí bẹ́ẹ̀ o lọ́dọ̀ Sheikh Ibrahim àwọn náà ó fẹ́ participate mo bẹ́ lọ́wọ́ ọba àlékiọ́lá èyí tí ẹ ń ṣe ọlọ́run kó gbà ní ìbádà fún yín ọlọ́run kó má dà kankan lóyún láyà ń bẹ ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà ọlọ́run wá jẹ́ kí ẹ bá níbi tó gbé lérè hmm. ẹ rí pé tí bá rí àǹfààní nǹkan tí ń ṣe yóò fẹ́ máa ṣe tó pọ̀ ẹ ṣeun tẹ́ tètè rán mi létí èmi kan sára sọ lọ́hùn ọba ajá kodrat kẹmi àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní inú àwọn dùn pọ̀ èmi kan sáárà sọlọ́run ọba ọba tí ò dójú àdúrà ti mí èmi kan sáárà sọlọ́run ọba kẹ́mi kúdíràt arógun ó ní mo èmi kan sáárà sọlọ́run ọba èmi kan sáárà sọlọ́run ọba ọba tí ò dójú àdúrà ti mí èmi kan sáárà sọlọ́run ọba bó tiẹ̀ jẹ́ pé àdúrà ọ̀nà mẹ́ta ni anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ni bẹ́ẹ̀ bá ṣàdúà tó bá ṣàdúà ọ̀nà mẹ́ta lọ́lọ́run gbà máa ń gbà ọ̀nà àkọ́kọ́ ni pé kó rí nǹkan tí ń fẹ́ yẹn kọ́lọ́run kó rí tó bá ti rí ẹ mọ̀ pé inú rẹ̀ ó dùn yóò máa wá kọrin bíi ti ara ajá Kudrat Kẹ́mi pé èmi kan sára sọ̀lọ́hún ọba èmi kan sára sọ̀lọ́hún ọba ọba tí ò dójú àdúrà tì yín èmi kan sáárà sọ ọlọ́run ọba ìgbà míì ọlọ́run máa ń fi àdúrà ọlọ́run fi ti aburú dànù fún yàn ọlọ́run fàdúrà ọlọ́run fi ti aburú dànù fún yàn ẹni tí ń bẹ lọ́run mọ́tò tó yẹ pé bí ọkọ̀ yẹn bá dé ọ náà ni ó ṣekú pa ọlọ́run àwùjọ rẹ̀ ṣùgbọ́n òun ò ní mọ̀ tó bá àwọn ọmọ èdè ènìyàn àwa a máa ń kánjú ni pé àbí kíkí ní ṣe àbí kọ́lọ́run ó fi pamọ́ dé níjọ́ gbẹ̀dẹ̀ a very good example àdúrà òun náà ni ẹni tó ń travel out of the country ó ti gba ticket ó ti gba gbogbo nǹkan tó yẹ kó gbà ó wá ń bọ̀ sí airport ó dọ̀pù bá mú ó ṣàṣe wàhálà títí títí títí ìgbà tó fi dé airport ní kúkúrú bó ṣe ń débẹ̀ báyìí náà ni plane take off ah ló bá bẹ̀rẹ̀ sí pariwo ah ayé òun ti bàjẹ́ orí òun burú ó ṣàbẹ̀rẹ̀ sí ṣépè fúnra rẹ̀ ó ń ṣe ní after five minutes ni wọ́n wá rédíò airport yẹn pé plane tó gbéra lẹ́ẹ̀kan ó ti crash ṣé kò wá ní kasara sọ́lọ̀ ṣáàdùn ara wọn gbà bí àdúrà ò gbà ṣùgbọ́n ọ̀nà tádùn ara ò gbà kò yé òun ti ń wò pé àìbá kíní yẹn lọ ó dà mẹ́pà dùn àwọn ò gbà rárá o èmi kasara sọ̀rọ̀ wọn ọba ajá kẹ́mi Kudrat Arógundádé wọ́n ní àwọn kan sáárà sọ̀rọ̀ wọn ọba ọba tí ò dójú àdúrà tí wọ́n àwọn kan sáárà sọ̀rọ̀ wọn ọba abẹ́lọ́wọ̀n bá bá lékè ọlọ́run ní dojú àdúrà ti yòó ọlọ́run ní dojú àdúrà ẹ rí i pé ó ti pẹ́ tí nǹkan ẹ ti ń bẹ lọ́wọ́ ọlọ́run ṣe kíní fún mi rọrùn ọlọ́run wá ṣe ní rọrùn ní ìsìn ẹ i pé ó tọ́pẹ́ ó tọ́pẹ́ ó tọ́pẹ́ ẹnu ọpẹ́ yín ọlọ́run níjó kan láéláé sáárá tẹ́ ẹ sì kan sọ́lọ́run ọba náà ọlọ́run bàbá àlekè ọlá kọ́mọ́ṣà ìgbà ní ìbádà fún yín wọ́n ní àwọn kan sáárá sọ ọba àwọn kan sáárá sọ ọba ọba tí ò dójú àdúrà tí wọ́n àwọn kan sára sọlọ́run ọba kí n tún kọ́ mọ́ ṣe kọ́ èmi kan sára sọlọ́run ọba èmi kan sára sọlọ́run ọba ọba tí ò dójú àdúrà ti mí èmi kan sára sọlọ́run ọba àdúrà yín lórí bàbá wa Sheikh ah, Abdulhafiz ọládìpúpọ̀ arúgbó dálé ọlọ́mọṣẹ́ ìgbà àdúrà yín lórí àwọn ọmọ tó bẹ̀rẹ̀ lórí farida arógundádé faiz arógundádé faik arógundádé fọdil arógundádé ọlọmọṣàbáyín gbà àdúrà yín lórí ẹbí yín lórí ará lórí ọ̀rẹ́ ọlọmọṣàbáyín gbà àdúrà ọkọ yín náà lórí ẹbí wọn lórí ará wọn lórí ọ̀rẹ́ wọn ọlọmọṣàbáyín gbà ó lálá haúláwàlá kúrátà. àwọn ní bàbá wa mr magaji àwọn náà fi twenty pounds sílẹ̀ masha allah èmi ò mọ iye tí mo ṣáwọn pé but pounds tá a ti rí sí ó jẹ́ bí forty pounds mashallah ẹ̀yin lẹ́mọ̀ bá wa ṣí lọ́rùn ọlọ́run kò ṣe ní lọ́rùn so ẹ rí wípé ọlọ́run ọba àlékè ọlá ọba àṣeyí tó wù ni ọba àṣeyí tó wù ni ọba àṣeyí tó wù ni ọba tí ń dára mọ́ fi wá dára tí ò tẹ́ wa lọ́rùn òun ló fi jẹ́ pé ìta bá ti fẹ́ òun láàmú tọrọ lọ́dọ̀ ọlọ́run má sọ pé kọ́lọ́run ó ṣe tó wù o gbogbo nǹkan ara ní lọ́dọ̀ ọlọ́run wàá náà ó wà dá àbẹ̀kọ̀ ọba ẹkún ọba ẹ̀rín lọ́lọ́run ibi ẹ ti rí tí wọ́n ń sunkún ọlọ́run ni ibi ẹ ti rí tí wọ́n ń yọ̀ ọlọ́run ni ọlọ́run ni gbogbo nǹkan ìwọ ni kò béèrè tó o bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé ara ni gbogbo nǹkan ìtàbá sì ti fẹ́ náà ní ká máa sọ àbámá àwọn àfa àwọn ọmọ ń dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ní arákùnrin kan jọ́ kan ó bá ń ṣàdúrà pé wọ́n lọ́ọ́ ṣe nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin fún mi bàbá Sheikh Abdulhafiz ọ̀làdì púpọ̀ ṣe ń gbọ́ mi ah, ṣe nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin fún mi ṣe nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin fún mi nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin ló tẹnu mọ́ nígbà tó fi di bíi ọ̀sẹ̀ bíi mẹ́rin títí ń tẹnumọ́ ṣe nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin fún mi wọ ọlọ́run ìyá ìyàwó rẹ̀ bá gbé ewúrẹ́ dé <laughs> so ìyá ìyàwó rẹ̀ gbé ewúrẹ́ dé ó ń tọrọ nǹkan ẹlẹ́sẹ̀ mẹ́rin ọlọ́run sì fún ní àbí ewúrẹ́ ọ̀lẹ́sẹ̀ mẹ́rin <laughs> ṣé wọ́n ọ̀lẹ́sẹ̀ mẹ́rin ọ̀lẹ́sẹ̀ mẹ́rin ṣùgbọ́n bó ti yẹ pé nínú inú rẹ̀ gangan ó lè jẹ́ pé bóyá ọkọ̀ ní tọrọ lọ́dọ̀ ọlọ́mọ nígbà tí ò ìgbà tí ò ti yan bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà èèyàn máa ń yan ni ọlọ́run kó mọ́ ṣàṣe dáadáa fún ẹ jẹ́ kí láàrin ìṣẹ́jú bíi mélòó kan tó kù fún wa ẹ jẹ́ kí gbogbo wa tọrọ ìta afẹ́kọ́ lọ́wọ́ ọba ó ṣe fún wa. اللهم اغفر لنا وارحمنا وانت ارحم الراحمين اللهم افتحنا ابواب رحمتك اللهم اغفر لنا وارحمنا وانت ارحم الراحمين اللهم افتح لنا ابواب رحمتك اللهم اغفر لنا وارحمنا وانت ارحم الراحمين اللهم افتح لنا ابواب رحمتك اللهم اغفر لنا وارحمنا وانت ارحم الراحمين اللهم افتح لنا ابواب رحمتك اللهم اغفر لنا وارحمنا وانت ارحم الراحمين اللهم افتح لنا ابواب رحمتك ọlọ́run wọlá àwọn gbólóhùn mẹ́jẹ̀ẹ̀jọ tí mo fẹ́ máa kà yìí ọlọ́run ló mọ nǹkan tó gbà lérò ń pa ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run gbogbo tó ní kálukú wa ń gbèrò ní ti dáadáa ọlọ́run kò ṣe fún wa gbogbo bí tá a ro kan orí sí ọlọ́run já ro orí mbẹ̀ gbogbo àwọn tí ń rìn wọ́kọ̀wọ́kọ̀ ọlọ́run kó pèsè ọkọ̀ alálùbáríkà fún wọn gbogbo àwọn tí ń rìn wáyàwáyà ọlọ́run kó pèsè aya alálùbáríkà fún wọn gbogbo àwọn tí ń wá èso eh, ìgbéyàwó látọ̀dọ̀ idiat ọláyídé sheriff láti orí rẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ kárí gbogbo àwọn tí ń bẹ lọ́hùn fọmọ ọlọ́run mọ́ṣáà ṣògo ọmọ fún wọn ọmọ alálùbáríkà gbogbo àwọn tí wọ́n sì káwọ́ kásẹ̀ náà sínú béwé tí bọ́ lára agi tí nígi lára kọ́lọ́hún kó ṣe bẹ́ẹ̀ fún wọn ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ká sì gbóhùn bàbá náà àbòsí táwọn èèyàn máa ń ṣe nu wọn lọ́lọ́run wo ìyá ọlọ́run wo bàbá ṣé ọlọ́run wo ìyá ọlọ́run wo ọmọ ṣé kọ́lọ́run ó lu pa ni á gbóhùn ìyá á gbóhùn ọmọ á tún á gbóhùn bàbá náà ọ̀làlà haúlà wàlá quwwata illa billah ẹ ká tọrọ ní táwọn Allahumma iftah lana abwaba rahmatik wọn náà tó bá ń wo fídíò yìí lẹ́yìn tá a bá ṣe tán gbogbo tọ́lọ́run bá fi ràn ọ́ lọ́wọ́ mọ́ṣá ìdásí mọ́ṣá ìdásí mọ́ṣá ìdásí gbogbo tọ́lọ́run bá fi ràn ọ́ lọ́wọ́ kì í ṣe túláàsì inshallah n tí n bá ṣe sáwọn mọ́ṣáláṣí méjèèjì náà pẹ̀lú ògùn ọlọ́run màá communicate ẹ̀ sí inshallah bó ti mọ ní òmọ̀ inshallah bó ti mọ ní òmọ̀ pẹ̀lú ògùn ọlọ́run. a'udhu billahi minash shaitanir rajim الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحضه ما هو إلا ذي أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد